أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض مما تنبت الأرض من يا بكر أتيت بجنود الذي هو أدنى بالذي هو خير اجلسوا بالصراط إن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون إن الذين آمنوا والذين هادوا والنصارى والصالحين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وإذا أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب Adá ọpẹ́ púpọ̀ fún ọba, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. ọba tí ó kún wa lọ́wọ́ ó dá wa sí ààwẹ̀ rọ̀mọ̀bọ́nà ọdá sí mẹ́ta lónìí ààwẹ̀ di mẹ́wàá lónìí lẹ́yìn òní a bẹ̀rẹ̀ ìdákejì nínú ọ̀dá mẹ́ta tó bá dọ̀la ọmọ wa láti ti bẹ̀rẹ̀ a ti wá gbà ní méjì mẹ́ta mẹ́rin tó fi wá lórí mẹ́wàá alhamdulillahi rabbil èèyàn bá ti lé dúpẹ́ fún ọlọ́run ọba àlejò ọlá èèyàn bá ń sọ pẹ́ fọ́lọ́run lórí oore tó èèyàn bá ń sọ pẹ́ fọ́lọ́run lórí ìkọ́jáde sí inú ọlọ́run máa ń dùn ju kéèyàn dúpẹ́ fún ọ̀tà lọ àbí kéèyàn wá dúpẹ́ fún Ṣàngó àbí ká fún Ọbàtálá àbí kọ̀rọ̀ àtàwọn nǹkan tí ò tọ́lọ̀ nínú táwọn èèyàn máa ń sọ fẹ́ fún alhamdulilayi. jọ̀mọ́ra tó bá rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì náà là ń bá lọ àwọn ọmọ Ísírẹ́lì bọ́ọ̀dù àwọn aláyàkókò nàkí àwọn olùgbẹ́rùbọ̀nrí sọ́lọ́run ọba àwọn olùgbógiré kọjá ìwé àwọn olùkọjá àlà ọlọ́run ọba ń sọ fún wa nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tóun kọ́kọ́ àánú àwọn ọmọ Ísírẹ́lì tóun ọlọ́run tó ń ṣètò jẹ ẹ̀nu fún wọn òun tó ní kí mọ́tà òfin ọ̀pá na odò odò pín sí méjìlá pípín tó dùn pín sí méjìlá yẹn kálukú wọn ti máa fi tẹ̀sí máa ń mọ mi àwọn tó bá yẹ kàn lọ sí ti tọ́ bá yẹ kàn lọ sí bí wọn à ní lọ sí kálukú ti ní gúrùpù wọn tí wọ́n ń lọ wọ́n mọ ní ọlọ́run lọ́fẹ̀ẹ́ wọ́n mọ wàrà lọ́fẹ̀ẹ́ wọ́n ń jẹ èso lọ́fẹ̀ẹ́ wọ́n ń jẹ ẹyẹ ẹyẹ ọlọ́run wọ́n ń jẹ lọ́fẹ̀ẹ́ gbogbo àwọn nǹkan náà wá ń jẹ nígbà tó wá yá látara pé wọ́n nífẹ̀ẹ́ lọ́rùn olójúkòkòrò ni wọ́n aláìmoore ni wọ́n wọ́n tó wá ń sọ fún ànábì ìwà mọ́ńfà àléyìí sọ́láàtù wàsálàmù wọ́n ní lánàá sílẹ̀rọ̀ aláàtọ̀ àárín òun àìdí fàdẹ̀rù lánàá rọ̀bàkà yóò kórí sí lánàá mímá tó ń bí tó mímá tó ń bí tó àwùdó ní bàkọ́lì àwà kí bá sọ mi ha. قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما فعلتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله

oúnjẹ tí wọ́n ò ṣe wàhálà tí wọ́n fi ń rí ọyá fájọ́rúlà náà rọ́bákà ìbàbá aládùn àdùgbò rẹ̀ ọyá fúnṣà gbà sọ̀rọ̀ yá abánidé ọlọ́run ọba rẹ kọ́ máa mú jáde fún wa àwọn nǹkan tí ń jáde láti inú ilẹ̀ nínú àwọn nǹkan tó já sí pó ní rúùtù àwọn nǹkan tó ní Akẹ́tọ́. àwọn nǹkan tí ń jáde nínú ilẹ̀ àwọn nǹkan tó ní túbà àwọn nǹkan tó jẹ́ nǹkan iléwé àwọn nǹkan oníṣu ee eh, lórí àwọn nǹkan bí ẹ̀wà ìrẹsì oríṣiríṣi oúnjẹ máa bá ní sọ rẹ kó ṣe fún wa ní máa tún lè kó àwọn àwọn nǹkan tí ń jáde nínú rẹ̀ eh, lórí àlùbọ́sà eh, lórí irú àwọn nǹkan bẹ́ẹ̀ sọ kó jáde wá sọ àtọ́tọ́bùdìlúnà lẹ́bí ìhùwà àdínà bí lẹ́bí ìhùwà kẹ́yì ṣé nǹkan tí ò lóore òun lẹ́bẹ́ ìdìjọ́ tó lóore ṣé nǹkan tí ọ̀dà tó ilẹ̀bẹ́ ìdìjọ́ tó lọ́wọ́ ọba ṣe fún yín ṣé gidi mákàyì òun lẹ́bẹ́ ìdẹ̀sán orí tọ́lọ́wọ́ ọba ṣe fún yín jàmá tó bá wá rí bẹ́ẹ̀ àwọn nǹkan tí wọ́n dáàkọ́ nínú ááyà yìí oríṣiríṣi nǹkan òun làwọn àáfàá ni wọ́n ń fa sí tí wọ́n ń tu ọ ń bẹ nínú ẹ̀ tí wọ́n tún fẹ́ gùsí tí wọ́n lẹ́gùsí máa sọ bọ́lọ̀ ń kó mẹ́gùsí jáde irú fúnmi àyẹn àwọn kan lẹ́gùsí ni àwọn kan ní nǹkan tó bá ti jọ mọ́ nǹkan oníbàárà wọn lòun ní ń jẹ́ bẹ́ẹ̀ àwọn míì ní búrẹ́dì gan ni ń jẹ́ bẹ́ẹ̀ àwọn míì sọ nǹkan míì tó yàtọ̀ sí yẹn ọlọ́run bá wá ń pé ọdá tó bá wá rí bẹ́ẹ̀ ẹni èèyàn yìí ibi tún mi sọ̀rọ̀ àti ọyẹ́ ẹ lọ lóòlù tá ní ẹ lọ ìlú wọn bá ní wọ́n wọ̀ ọyẹ́ lọ kí gbogbo owó tó sọ wọ́n ní níbo lọ́lọ́run bá rẹ ìbò lómi àwọ̀ ọlọ́run ní ẹ̀wọ̀ náà ní palestine lọ pa wọ́n ní tó bá rí mú àwọn ẹ lọ́wọ́ bọ́sẹ̀ ya wèrè tó ọkọ̀ níbi tómi tọ́lọ ńlá wọn ọ̀tọ̀ níbi màálù tí wọ́n ń sìn ọlọ́run forí wọn tí ń sọ̀kalẹ̀ fún wọn láti sánmà wọ́n ìlú ìẹ́wọ̀ bẹ̀ lọ fa iná nàkọ́ máa fa àìtọ́ àti ntẹ́ ẹ bá ti ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ó ràn fún yín. jẹ́mọ́ tá a bá wọn tọ́lọ̀ wọn bá ti fáwọn ọmọ ìsírẹ́lì àti bí wọ́n ṣe ń fi àìmọ̀ orí fẹ̀sán orí ẹ ti mọ̀ pé ìrànbọ̀ ni wọ́n. ó wá ní rẹ̀ أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون wọ́n lè mú sá ìwà àtọ́lọ́wọ́ náà ẹ̀mẹ́ lẹ́jọ́ lọ mẹ́rin ká ìwà àtọ́lọ́wọ́ rẹ ni ẹ̀mẹ́ lọ mọ́mọ́mọ́mọ́mọ́mọ́mọ́mọ́ sọ̀rọ̀ ká lọ àwọn òwò ọ̀gọ́kọ́ ìwà àtọ́lọ́wọ́ rẹ yẹn gan lẹ́jọ́ mẹ́rin lọ gbàmọ́ wọ́n yarí àdúgbò tó yarí wọ́n tún yarí bọ́lọ̀ lọ́wọ́ àfẹ́yà tí wọ́n jẹ ni àfẹ́sì tí wọ́n ṣe ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wà láì bá a bá wo tó ń ṣẹlẹ̀ á ah, ọlọ́run ọba sùúrù ọlọ́run ọba pọ̀ iná lọ́lọ́run fi jọ́lọ̀ irú nǹkan ṣe yẹn wọ́n lè má lè bẹ́ẹ̀ lè dẹ́rú ẹ̀wò wọ́n lè má lè bá wọn dẹ́rú ẹ̀wò ọ̀gbọ́n ni yé ṣùgbọ́n lọ́run ọba alàhálímù ni ọba tí sùúrù rẹ̀ pọ̀ ni àtàwáàbò ni ọba tí màá gbàdúrà lókun àdáni àlọ́gọ́fíìrù ni wàlúbọ̀fúù wà gọ́fìrù brown wà lọ́gọ́fà aláborí jẹ́ ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ ọba wọ́n wá ń sọ rádaràda lẹ́nu wọn ìgbà àbò àǹfà wa rọ́pù kàfà kọ̀ọ̀tìlá iná àwòrán kọ́rìdú. ó ní sọ orí wa ọba rẹ̀ ẹ̀yin lẹ́jọ́ máa lọ. ìwà àtọ́lọ́run ọba rẹ̀ ẹgbẹ́ yìí lẹ́rẹ̀ ẹ̀yìn máa ń tó ṣe ẹ̀yìnlẹ́ tó ráwa wa àwa ń lọ iná áhùnà kan ìdúró àwa ti débi tá a ti máa jókòó àwa ò ní kúrò níbi tó ti yé kò sí nǹkan kan tó lè ní ibi sọ̀rọ̀. ọ ẹ̀wọ̀ náà ló yí lọ tẹ́ ẹ bá ti wá wọbẹ̀ àwọn ń tẹ́ ẹ bá ń béèrè àwọn ọlọ́run a àmọ̀ fún yín ma ṣe fún yín àmọ̀ gbàdúrà yín àmọ̀ ìjẹ́ mú yín nírọ̀rùn fáyín ní wàlúrí bá sọ wá ìgbà tí ṣe wèrè tí wọ́n ṣe tọ́ọ̀gì sọ́lọ àṣẹ orí tí ó jìyà ni bọ́bá sùn yorùbá ni ó ṣe ké ni yóò dìde ọlọ́ọ̀bá wọn ṣàlàyé pé wàbúrígbà tí àlẹ́ yìí mo bí là ìyẹpẹrẹ tó nípa ìyẹpẹrẹ disgrace tó nípa gidi ọlọ́run ọba wá fi àyẹpẹrẹ jẹ wọn ọlọ́run ọba jẹ́ kí ìyẹpẹrẹ ó bò wọ́n dàrú jama sóyà bí òye àáfàá nípa ọlọ́run wá tí wọ́n sí tààtà àkùdámìlì mùsùlùmí náà ọlọ́run wá tí wọ́n sábẹ́ àwà mùsùlùmí wọ́n wá di sọ̀dùrú náà wọ́n dẹni yẹpẹrẹ sóti yá bí òye ẹni tí ọ̀ lásùsí má kí ni tí ó lọ yóò rí lọ yóò rí tọ́ba lówó lọ yóò rà sọ̀wọ́ ọlọ́run wá dé mọ́kánà sí wọn òsì tí máa dúró ti ní tí è lọ tọ́ba sọ pé mọ́kánà sáré áńtà mìsíkìn áńtà máa dá mìsíkìn olùsì tí ẹ̀ ní ọ́ tún orí ń tọ́wà lára mìsíkìn òun ni mọ́kánà kí lọ́wà lára rẹ̀ o mọ́kánà ó ṣe wọ́n máa ń pe mọ́kánà àyè tí èèyàn ń gbé ó ti ń sọ àṣẹ òsì eléyìí ti ń gbé pẹ̀lú èèyàn abject poverty penury òṣì tí òfin ní sílẹ̀ òsì tó yẹ̀yìn tó pa ẹyin tẹ́yìn wá ń dàgbà ẹyin wá dàbíẹ ó tó wá ń pa ẹyin ẹyin tó wá ń pa ẹyin ó tó wá ń bímọ òsì tó ti wá kọ́lé sí wọn ara bá jẹ sí wọn ọba tó sí lónìí ọba fi sùúrù òdìdí lówó. mo mọ ọmọ ẹ̀yà wa kan sáájú wáyé láti kí ọ̀bí lọ́rin ìgbà tá àwọn alúlé lọ́rin ló máa fi mo gàrí yes bisikíìtì jíìsì pápápá ní gbogbo aṣọ ọ̀fẹ́ ẹ̀fẹ́ mẹ́ta sí mẹ́rin lónìí tí mò ń gbọ́ sọ̀rọ̀ ìjọ tí mo lọ mọ́tò rẹ̀ gidi ló fi ń gbé ní káàkiri tó o bá débi ti ń tajà ìyàwó rẹ̀ gíráfíìsì náà ni ọwọ́ so ọba bá dé ṣọ́ọ̀bù ìyàwó rẹ̀ báyìí ní ajé kú kalẹ̀ and this was a brother tó fi bisikíìtì mu gàárì àṣẹ tó sì bá ń bẹ fún ọ lónìí ó lè má lọ láéláé tó o ti mú sọ́tẹ̀kọ́ rẹ tó o máa ń rádaràda tó o serious tó o kẹ́kọ̀ọ́ tó o bẹ̀rù ọlọ́run tó o wá mú gidi jáde tọ́lọ́ ń tó wá bọ̀ ọ ṣe tó o tó rí iṣẹ́ gidi.

àti wọ́n wá fa ìbínú ọlọ́run léra wọn lórí ìbínú ọlọ́run wá di ọ̀ràn yẹn lé wọn lórí sóti àbí òye wọ́n jẹ bàbá ńlá àyà gidi ìbínú ọlọ́run sẹ́rí lọ bá wọn wọ́n jí inú ìbínú ọlọ́run ni wọ́n jí sí wọ́n fẹ́ lẹ́lẹ́ alẹ́ lù bá wọn ìdí ọ̀gbọ́n rí kọ̀gbọ́n ìgbà tí ọ̀gbọ́n Yorùbá èyí ò ní pé wọ́n dalẹ́ sóti tí wọ́n bá tó di alẹ́ òsì náà ni wọ́n bá lẹ́lẹ́ alimoyim ọlọ́run ọba dẹ̀bínú sí wọn ọdún òsì sí wọn ó tó dẹ̀ ìyẹn pẹrẹ sí wọn ọlọ́run títẹ̀ ìtàmọ́ dẹ̀ sí wa ọlọ́run kí ni tí ó wàá ṣẹlẹ̀ sí wọn kí ló fa nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kí ni tó fa àbílà kí ló fa àlùmọ́sánà kí ló fa àlùgọ́dọ́gù ذلك بأنهم كانوا يكفرون بآيات الله àwọn ọmọ ìsírẹ́lì yìí kódà kẹfà àyà kùránì àwọn irọ́ ni wọ́n pè àwọn náà ni wọ́n ní Kànàdé ọlọ́run kan àwọn ní àmì fún wọn وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعلمون. wọ́n tó wá ń pàwọn ànábì ọlọ́run wọ́n pa sẹ́bẹ̀ sáwọn ọdún ọ̀dọ̀ ńlá ọmọ Ísírẹ́lì wọ́n bẹ̀rù ọlọ́run rárá lẹ́yìn pé wọ́n kò tọ́ ọlọ́run nírọ́ wọ́n takò áyà wọ́n tó tàwórẹ́ẹ̀tà èyí tó náà òun ọmọ wọ́n náà tàwórẹ́ẹ̀tà wọ́n pe nírọ́ ṣùgbọ́n wọ́n pa nínú àwọn ànábí ọlọ dáàlì kàbí máa àṣọ àgbà lóòrùn ọlọ́ ní lẹ́yìn ẹsẹ̀ wọn méjì yìí ìyá tó tẹ̀sí wọn torí bí wọ́n ṣe ń yapa àṣẹ ọlọ tí wọ́n sì ń kọjá ẹnu àlà ibi tí ọ̀yẹ kí wọ́n dé wọ́n ń débẹ̀ wọ́n ń gungi ré ewé ìyẹn ló fa àdánwò fún wọn. ọlọ́wọ́ ní ṣùgbọ́n iná lẹ́bí náà mẹ́nú ẹ̀rọ wà a lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rọ wà a iná lẹ́bí náà mẹ́nú àwọn tó ń gbọ́ nínú àwọn èèyàn iná lẹ́bí náà mẹ́nú àwọn tó àtàwọn yẹ̀wúdí àwọn yẹ̀wúdí tó bá gbọ́ lọ́ngbó nínú wọn wọ́n nà sọ̀rọ̀ àtàwọn kírísítẹ́nì máa wọ àyà yìí àwọn kan máa ń sì í tú àwọn àfọ́ onífẹ̀ẹ́ inú kan wọ́n máa ń tú pé kílẹ̀ yẹn àfọ́ àsúnà yìí kẹ̀ ń dára yín láàmú bí pé yẹ̀wúdí jẹ́ yẹ̀wúdí jẹ̀sì ní yẹ̀wúdí ọlọ́run pé kírísítẹ́nì jẹ́ kírísítẹ́nì jẹ́ òbí kírísítẹ́nì ọlọ́run ní àfà ṣé mùsùlùmí náà jẹ́ mùsùlùmí ìfẹ́ ìbí mùsùlùmí ọlọ́run sọkùnrin jọkùnrin ìfẹ́ ìbọkùnrin ọlọ́run sóbìnrin jọbìnrin ìfẹ́ ìbóbìnrin ọlọ́run wéèrè jẹ́ wéèrè ìfẹ́ ìbí wéèrè ọlọ́run ó ṣe yóò bu ọ̀dẹ kó o ní ìbí wéèrè ọlọ́run ni. alimoyim ìwọ kọ́ lọ́sẹ̀ máa sọ fún wa pé kèfèrí ọlọ́run ni àwa náà náà pé kèfèrí Jésù kèfèrí ọlọ́run torí bọ́lọ́run lọ́dàá ṣùgbọ́n ṣe kèfè rí sọ́lọ̀ ó wá nígbàgbọ́ sí èṣù dọ́tọ́ ní ọlọ́run farabalẹ̀ só orí tọ́nà ń fẹ́ ká gbọ́yé nínú ààlà yìí ọlọ́wọ́ bá ń dáàpọ̀ àwọn nǹkan nípa wa lọ sóyè àbí òye onírànràn ọ̀nà tí wọ́n pín sí àtàwọn tó gbọ́ lọ́wọ́ bá ń gbọ́ bẹ nínú wọn àwọn nàfàárà wọn sọ́ọ̀bì yìí náà mẹ́ni umu sọ ìbùn farabalẹ̀ torí ìtọ́lọ́run sọ̀rọ̀ àwọn sọ ìbìn òun làwọn tí wọ́n wáyé láàrin ọlọ́run kan sí ànábì ọlọ́run ọba míì nígbà tó já sí wípé kankan ò sí ìwáyé jọ́ torí ìtọ́lọ́run lápẹẹrẹ láàrin wa alayhi salatu wa salam sànàbí wa Muhammad àìmọye ọdún ni àwọn tí wọn ò gbóòrò ànábì Ìsá ànábì Muhammad sàlám kò bá wọn láyé ẹni tó bá gbọ́ ọlọ́run gbọ́ nínú wọn tí wọ́n ń lo ìlànà ànábì ọlọ́run tó lọ tó kù àwọn náà so ilé mọ́nà mọ́nà nílá àfẹ́ni tó bá gbọ́ ọlọ́run gbọ́ nínú ọ̀hún gbogbo wọn wal yawmil akhir tó tún wá gba ọjọ́ ọ̀kànyìn gbọ́ wá ní làásọ̀ ọ̀lẹ́ ha ó tún wá ń ṣiṣẹ́ rí fàlàó mọ́ ajérò mọ́ ìdá ọ̀gbìn yóò bá ládẹ́ lẹ́kùnrẹ́rẹ́ lọ́jọ́ ọlọ́run wà láàká òfin wọn kò sí payà fún fún wọn wa á máa gbọ́ torí tọ́lọ́run kó gbọ́ àárín ìyé dáadáa tó oró ń bẹ nínú àwọn àfó onípẹ̀lú síhù wọ́n lérò àwọn àyà yìí mọ̀nsúnkà jọmọ́ àkínà pé wọ́n lọ́lọ́ wọn bá ti parẹ́ sóti yà ní òye torí pé a ti rí látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wa sallam anábì fọlọ́ gbóra

ó pa àwọn èèyàn lọ síbi ìtọ́lọ́run lápẹẹrẹ ànábì mọ́fà lọ ó mọ́fà òrí ètà wa ìgbà tó ń lọ tán ta ló tún dé Jaman, ànábì ìwà ìsá tó nígbà tí ìsá ti dé ètà kọ́ ni wọ́n gbàgbọ́ mọ́ ni wọ́n gbàgbọ́ ìjìlá ìgbà tí ìsá lọ gbàgbọ́ ànábì ìwà lẹ́yìn ànábì ìwà àti gbogbo ẹni tó bá lọ wá nǹkan ní ìlẹ́yìn ẹ̀sìn bí ẹnìkan bá lásìkò Buhari olóhùn ọmọ lùsìn Ọbásanjọ́ ó láyé Jonathan lawà yọ jẹyàn rẹ̀ ń su kódà bára Buhari òdì ya lókè òkun ọlọ́ọ̀bá ni fún kó o ti gbogbo àwọn ẹni bọ́ kọ̀ wá bá mi tó lé yìí ṣe.

ẹ ní Quran chapter three verse eighty five ẹ bá tó lọ wẹ́sìn ní yàtọ̀ sí Islam a ní ìgbà lọ́wọ́ ẹ̀ wà ó wá fẹ́ láàkìrà ti mẹ́nà lùkàṣẹ́rù àṣẹ́rù ẹni yẹn ó ṣòfò lọ́dọ̀ ọlọ́run lànàbí wa sallallahu alaihi wasallam ó wá ń sọ nínú àdíìsì sọ̀rọ̀ Muslim ó ní mo fọ́ ọlọ́run tẹ̀mí èmi ànábì ìgbẹ́ lọ́wọ́ rẹ̀ búra ẹnìkan nínú òjò yìí Yahudi ló ń sọ ni àdínà sáárá kò ní gbọ́ nípa ìsìláàmù eléyìí tí mo mú wá mọ́ ẹgbọ́n mi ò yẹ̀wú dí ìbáàjẹ́ jù àdínà sáárá àbí christian kọ̀ wá nígbàgbọ́ òdodo sí tí mo mú wá àbíkọ́jẹ́ kan nu àbíkọ́jẹ́ kan nu ta ni nínú gbogbo àwọn tó bá ti lè ṣe nǹkan míì nínú òjò tá a wà yìí tó yàtọ̀ sí wọn à ní ìgbà lọ́wọ́ wọn wọn á bá di ọlọ mo ti clear. ọlọ́wọ́ bá tó wá ń bọ̀rọ̀ ọlọ àkọ́kọ́ خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم si àsìkò a lè má lè tú ara yẹn tán jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá wa Muhammad bin sọ́ọ́lẹ̀ àyọ̀kẹ́ bàbá wa ń yọ jáde fún wa lọ́kọ̀ọ̀kan bàbá wa ń yọ jáde fún wa àwọn ẹ̀kọ́ olówó iyebíye èyí taa a rí dì mọ́ nínú àwọn ááyà yìí ilé ìtaaka ọ̀rọ̀ àjọ nítorí ọlọ́run kó máa bá lọ. bàbá ní ìwà ní ń fà wá ìdì ááyà àti nínú àwọn àǹfààní nínú àwọn ẹ̀kọ́ olówó iyebíye èyí tá rí dì mú nínú ááyà yìí òun la fẹ́ máa sọ alákọ̀ọ́kọ́ ni wípé lọ́wọ́ bá ní Ísírẹ́lì wàsáfà ìyí ẹ̀ráwọn ọmọ Ísírẹ́lì ẹni ìbú ni wọ́n òmùgọ̀sì ni wọ́n àìkù iná omutọ́láhù ayùbọ̀ ṣírọ̀ làwọ́mọ́lọ́wù ọba ń ṣe wọ́n wá ní kọ́lọ̀ wọ́n bá wọn pààrọ̀ rẹ̀ ìyẹn ó ti sọ fún ọ wípé òmùgọ̀ amukun mẹ́kọ afọ́kùn gbẹ́mu òun làwọn ọmọ jù òun làwọn wọn sì kódà wọn ní láàká ètò dènà àwa bọ́lọ̀ tó òdò Muhammad lára rẹ̀ òun láti rí pé ẹ̀rọ àwọn ọmọ Ísírẹ́lì gápórísà àbàní ìsọ̀rọ̀ ìlà wájáfà òun gọ́ọ̀mà Ísírẹ́lì ṣe gbóyà gbóyà òsì bí wọ́n fẹjọ́ jó mùgọ̀ tí wọ́n jókòó nú wọ́n wá ń sọ pé fájúwùlà náà rọ̀ bákà bá ní bẹ́lọ̀ rẹ wọ́n jẹ́ ọlọ́run kó lára tara wọn ọlọ́run wo Mùsá ọlọ́run ẹni òkè ọlọ́run wà ẹ ẹni bó pò wàlámúyẹ̀ bàbá ní kú lú wọn sọ pé ó jẹ́ òun lànà ọ̀rọ̀ bànà àwọn ojú òun lànà lọ́à kàánà àyíǹda wà lè yá òbí bàbá ní ó tẹ̀lé ìgbà nà òun mọ̀ mí mọ́sá wọ́n dẹ̀ gba mọ́sá gbọ́ lásìkò o wà máa bá líkà yẹ̀kùrù fásitì sábà níbẹ̀ lọ́rùn rẹ jọ bá níbẹ̀ lọ́rùn rẹ sọ́tọ́ náà bá ń bínú pé máa gbé bọ́ ẹ̀rọ àmọ́ máa bá àbọ̀ àbọ̀ sí máa gbé kẹ̀kẹ́ rẹ lọ. péye ní ìsìn àbọ̀ sí wọ́n gọ̀ wọ́n sì tẹnu ọ̀ra wọ́n sì níbo làbúrú. bàbá ní wípé lára rẹ̀ wà mí ní ara àǹfààní tá a rí dì mú nínú ááyà yìí anna man ikhtaro al-adina ala al-a'la fa fihi shibahun min al-yahud bàbá lẹ́ni tó bá já sí pé ntí ọ̀dà lọ́rọ̀ mú lórí ntọ́da wọ́n fún ọ ní gold wọ́n fún ọ ní diamond ọwọ́ ní diamond náà mọ̀ ọ́ ọ̀sẹ̀ lọ́wọ́ wúdi wọ́n fún ní ìsìláàmù wọ́n fún ní kìrìtẹ́nìtì ọ̀ ò lè mú ìsìláàmù ọ̀lọ́ọ̀mú kìrìtẹ́nìtì. ومنها أن من علو إمة المرء أن ينظر للأكمل والأفضل في كل الأمور bàbá ní ara pé èèyàn wà highly determined èèyàn wà wa determined òun náà ní kó pé ntọ́ bá dáa jù <clears throat> ntọ́ bá pé jù òun ni kéèyàn máa jọ ìwọ́tọ̀ ọjà kẹ́kọ̀ọ́ gbọ́ àárín yìí yé ìwọ́tọ̀ ọjà kẹ́kọ̀ọ́ gbọ́ àárín yìí yé ìwọ́tọ̀ ọjà kẹ́kọ̀ọ́ gbọ́ àárín tààdé yìí yé àpá ní ara ń tá a tí ń mọ̀ pálábalẹ̀ anna nínú olówó yìí mọ́tìlì márì yìí ayé ń gbúrọ̀ lìlà akmal wàlà abọ́d tí kú ìtumọ̀ eléyìí ni wípé tó orúkọ ọba fẹ́ mẹni tó serious nǹkan nǹkan tó dáa jù àlà akímọ́lù ìtò perfect jù ìtò pé jù wàlẹ̀ afúdọ́lù ìtò dáa jù wá nínú gbogbo àlámọ̀rí tó ti ń

kí n fara mi wà láàrin rẹ́sì ìbọ̀ nígbà tó bá di pẹ́ lómi ní rẹ́sì bá fẹ́ jẹ̀ mọ́lẹ̀ yóò wà yí dágídì jẹ̀ sí ní túùtù náà ordinary pass ó lè gbìyànjú for class ní túùtù 1. two ṣùgbọ́n ìwọ fẹ́ ń class rẹ ní tó súnmọ́ pé wà o lè má graduate jẹ́ ọ́kẹ́dà àwọn jàmá dínú mi láyé ó ti o ṣé àgbàgbèdéta tó graduate àbó graduate kò sí yọ torí wípé ọ̀rọ̀ rẹ ọjọ́ pé drop out ni ọ́ mùsùlùmí ẹ̀ máa drop out umi wàá rò wípé ìtọ́jà jù ni mo fẹ́ ṣe so orí tó ọba bẹ́ẹ̀ ṣe anything láyé rẹ ma máa ronú nǹkan rádaràda ìwọ máa ronú nǹkan dá ọbẹ̀ sì láwọn akùrán ka kùrán wọ́n bá ti fi ní kíṣẹ́nì àlùjẹ̀n náà sọ́ni kíṣẹ́nì bí lálùjẹ̀n náà tọ́ bọ́ pé wọ́n lọ́ọ́ máa dáná bẹ́ẹ̀ ìwọ lọ́jọ́ kú ìwọ fẹ́ ronú tọ́lẹ́ẹ̀tì àlùjẹ̀n náà sọ fẹ́ lọ́ máa yàgbé lálùjẹ̀n náà ni <clears throat> ọ̀dà kò sí tọ́lẹ́ẹ̀tì lálùjẹ̀n náà sọ́tọ̀ kò sí kíṣẹ́nì lálùjẹ̀n náà ó ní wọ́n kó ti ẹ̀sẹ̀ kó ṣe faranda kó ṣe faranda àlùjẹ́n náà ìwọ òṣè máa ronú fìrìdáùsà ìwọ òṣè máa ronú kíni fìrìdáùsà jẹ́mọ́ sí tá à ń sọ yé ṣùgbọ́n tó bá jẹ́ nínú àlámọ̀rin ilé ayé ẹni tó bá ju ọ̀lọ́ mọ́ wò máa wẹ́ni tó jù lọ kó lè máa dúpẹ́ fọ́lọ́ bàbá wa Muhammad bin Sọ́lé al wọ́n ní anna tawassu'a ilmakal walmashari wàtíyàrùn afdọ́lì mi ni a ìdá alámúyẹ̀sí ìlà haddil israf fàlàzánà fi ì dọ́kórí tọ́lọ́ngbà rẹ̀ yé bàbá ní pé èèyàn bá jẹ èèyàn ọlọ́ngbà àyàn láàyè ọlọ́run ọlẹ́ni tó lówó olówó ọwá ń jẹ oúnjẹ tó dáa ẹ̀ ń pa tọ́kì bẹ́ẹ̀dádì níyàwó gbogbo ọmọ twenty one nínú fámìlì yìí ewa ma máa ń pa tọ́ọ̀kì five thousand lójoojúmọ́ bẹ́ẹ̀ bá ti pa tọ́ọ̀kì kan lóru òní lẹ́ẹ̀dì jẹ sàárì ẹ tún ebe lálẹ́ ilé bá fẹ́ jẹ ẹran lálẹ́ ìdíje sínú ebe bá fẹ́ ṣe ráìsì ní fámìlì yìí ẹlẹ́mìí méje ni kò sí tó burú bẹ́ẹ̀ kéèyàn jẹ́ sọ́dà láti jẹ́ ọjọ́ náà bàbá ní ọba ti débi ìsọ̀rọ̀ọ̀fù ìsọ̀rọ̀ọ̀fù tọ́pọ̀lọpọ̀ mi ìsọ̀rọ̀ ọ̀fún ni wipe ẹwà pẹ̀bẹ̀ ẹwà àwọn òkè ń jẹ́bi ẹjẹ́ kejì àwọn ìjọba ẹjẹ́ kejì ẹwà lọ dànù àbẹ̀ àwọn kan jọba ẹjẹ́ kẹrin ẹ̀yìn ajẹ́ you ilé kan bẹ tí mo mọ̀ níbàdàn ní bí àwọn ọdún kan sẹ́yìn ìwé ẹjọ́ kejì òní tí gbogbo ẹnu sọ̀rọ̀ jù àwọn kan máa mọ ilé yẹn níbi nígbà táwọn akọ́kọ́ dàdúgbò nígbà yẹn láti orí fẹ́ǹsì wà láì lọ́ba dẹ́yìn fẹ́ǹsì wọn wọ́n da oúnjẹ nù ìgbà míì àwọn ajá ní ọ̀sà gbé ẹran gbogbo ẹ̀ lọ́wọ́ àbẹ̀ lóde ní ìsìn kódà àwọn ò lè dára ìsídìí kan lẹ̀ ṣẹ̀rí ọ̀sàkó ká jẹ oúnjẹ tó dáa ọ̀gbọ́miyé láti ẹ̀bá lówó lọ́tán bá yín gbóyan gidi nínú àwẹ̀ tẹ́ẹ̀fẹ́ fi jẹ sàárì sáré fóòmù mi dáadáa sí i kọ́mọ ìjẹ̀bọ́ ọmọ òfóló inú ẹ̀jọ́ ń gbọ́ gbọ́yẹ́ wọ́n wá bọ́ ṣe ẹ̀gúsí gidi sí i wọ́n tó wá wá àwọn ẹja odò àwọn ẹja odò tẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ tóbi torí ibi méjì òun lẹ́wọ́ jẹ́ ẹ̀dẹ̀ dákọ̀ ọlọ́ọ̀kẹ́ ẹ̀ tó jẹ́ ẹ̀ tó fọwọ́ ẹ̀ tó lo àwọn ẹ̀kọ́ súnà tó rọ̀ mọ́ jẹ ẹ̀ wá wo kalẹ̀ àbá lẹ́yìn ìgbà ẹ̀tún wo tán ẹ̀tún lọ kírun bọ́lọ̀ ẹ̀tún tìláwà bọ́lọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ tó bá ti á di pẹ́ fún oúnjẹ ṣòfò àbí bẹ́ẹ̀ kọ̀ wá wá fọwọ́ oúnjẹ tó kù nǹkan ẹlọ́ba lè ebi ọ̀la ẹ̀kẹ́ rẹ dàn yọ ọ̀pá lọ́ba mu Hollandia yogurt five hundred naira ìwọ nìkan ó sì dáàmú tán tí mo ṣe dáàmú ń jó lè bí ìfẹ́ nìkan mú ọba mo five alive four fifty náà ń tòun ní ìfẹ́ bọ́yọ̀ òsè tọ́rù àwẹ̀ tán ọkàrí ọkàrí ọkàrí ọláìkì oúnjẹ lọ́wọ́ amú five alive ọba tu sígẹ̀ tó ráwọn eléyìí ò tó wá wọn àwọn júìsì kan bẹ tó pẹ́ bíi two three two point five litre rẹ̀. ó lọ bí seven thousand five hundred non-alcoholic ni ṣùgbọ́n bówó rẹ̀ bá ti mọ sórí ọjọ́ tọ́níìkì ọjọ́ júìsì gbogbo ẹ̀ ló ti wà ń bẹ̀ tí gan bá ara rẹ̀ ó sì mọ̀ pépé ó ní mọ̀ ṣe bí ọlọ́tí òwúrọ́gán ọmọ pé ó nǹkan àlàáfíà ọmọ tó ọmọ dán láwọ̀ ó ní mọ̀ sóso yà káàkiri fún sí ní ọlọ́run gbáyé ẹ̀ fáwọn ọmọ ìsírẹ́lì ṣùgbọ́n wọn kọjá àlà ọlọ bàbá nìyẹn ló fà á ìyẹn ló fà á o tọ́jà síkà nàbí àṣọlá lámúyún kiri nàbí jù sọlọ́lá àlọ́ sọlá àlá àṣáàbì iná àṣáwù bìtámarí jẹ́jì ní badalan anẹ́rọ̀bì

ẹ̀ṣẹ̀ jọlọ́ọ̀bù àwọn akẹ́lẹ́ tí wọ́n rí jẹ́ ẹ̀wà bíi green láì mọ́ owó kọjá máa ń pè wọ́n bọ̀ fi sí àwọn ọ̀kàrí láì owó kọjá máa ń pè wọ́n kárọ̀tì ẹ̀rẹ̀sì lẹ́tùsì ẹ̀rọ̀sì ẹwà ṣe gbogbo ẹ̀ lẹ́yìn tó tó ṣe tán ọ̀tọ̀ lé dodo ọ̀tọ̀ lé mẹ́mẹ́ ọ̀tọ̀ lé já ọ̀tọ̀ lé ẹran ọ̀tọ̀ lé gbogbo ẹ̀ pàmò ọ̀kàrí wọ́n bọ̀ tó mọ̀ tó mi ọbẹ̀ tó orí sáà ń kọ ìtòjú àmọ́ ṣàlàyé ní báwọn kan fi ẹ̀sìn gbọ́yé wọ́n ti pé táwọn bá lówó àti jẹ nǹkan gidi kébi ọmọ àwọn táwọn bá lágbára àti wọ́sọ gidi káwọn ọmọ ìwọ̀sọ tó ti fi rẹ̀ tọ́lọ̀ wọn bá láti rí sọ fifty thousand tó o sì rí pé owó rẹ̀ débẹ̀ nǹkan kan tó o bá sì one thousand two hundred nǹkan kan ìlà bóyá bá àwọn fìlà àtọ́ yẹ àwọn tálíkọ ọlọ́run tèmi dé bóyá three hundred àbí ló wọ́n ń tà tọ́lọ́ bá bú ọ láti rí ọlágbára kọ́ ọmọ adé fìlà fìlà five thousand fìlà ten thousand kò sí nǹkan kan máa worú fìlà torí ìlé ó lè lọ́dún kan ìlà ten thousand lè lọ́dún márùn-ún tí òní ṣe kí ni tí òní kí igbó tọ́lọ́ bá bọ̀ láti rí bàtà tọ́ lágbára ọ̀kẹ́jà bàtà seven hundred ọlọ́gbà ìgbàríkà sí tọ́ ọba lágbára bàtà seventy thousand mo ti lọ price bàtà relation price alọ́ra búrẹ́dì ní ṣọ́fáìtì àtọ́lọ́rọ̀ àwọn ìjọkan ilé àtàfà àlì àfà àlì àbùrẹ́sàk abájẹ́ ìjọ́nà abánilẹ̀ àfà ìjẹjà fáìtì bàtà bàtà kan bẹ̀ one ní iye ó tẹ̀lé ìbọn ni o ẹnìkan ní àfà bàtà kí ni bá ti bọ̀ ẹ̀sẹ̀ ojú lè máa tì í pé bàtà ah, bẹ́ẹ̀ bàtà tó wòlé máa lò ọlọ́ọ̀lọ́ lè máa naira ó sì lè wù ń jọ́ mi ọjọ́ pé kóun náà fẹ́ bàtà àti bàtà kan tí ọ̀wọ̀n ṣùgbọ́n tóun bá tó wọ bàtà tí ó tó fi gbòógè náà ni ó lè fẹ́ kọ́ wà lówó lọ wọ́n fẹ́ wù kọ́ wọlé ṣùgbọ́n tí pé a ah, láì bàtà

gbogbo orú àwọn oúnjẹ báyìí ápù pineapple tó ti yé àbálàlì ní ká jẹ tá a bá ti rí ìjàkà tó ti kẹrẹ kó sọ di àrámọ̀. bàbá sọ́lé àlùfẹ́ mi wọ́n ní wà mí ní a ẹ̀wọ̀n màkàrà àǹfààní èyí tá a rí bì mú nínú àyà yìí jàwáàzù ìsìnádì ṣẹ́yìn ìlàmàkánì yìí lá ìlàlfà ilẹ̀ àwọn wàlú jọ pálábàlẹ̀ tó rí ọlọ́run bá ní sàwọn àfọ àwa lẹ́sàn-án rí wà láàyè onímọ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run àwọn àfọ àwa tó ráwọn àǹfààní ní tí wọn ò lè ronú sí pé nǹkan kan kó sínú wọn á tún wá yọ jáde fọ bàbá lára ń tá àrídì mú ni pé ó tọ́ kásàfi ti pípẹ́ ni tó ṣe kásàfi ti nǹkan lọ síbo lọ síbo ààyè gọ́mẹ̀tì àti wípé dua ìgbà ní made in Japan ṣé Japan ló ṣaago sinabe made by òyìnbó made in Japan sinabe made in Saudi Arabia made by kinu Lárúbáwá tí n bá ní made in togo òdùnà bí made by african bàbá ní kí ló fà á mọ́ ẹ̀wọ̀ nǹkan àwọn tí ń jáde nínú ọlẹ̀ talùpàní fárílù talẹ́n tó ṣe wọ́n ta ló ṣe wọ́n ta ló fànàmá ta ló fesu ẹ̀gúsí ẹ̀wà ẹ̀gẹ́ pineapple apple ọsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ̀pẹ́ mímọ́ àtò ìlèso arúgbù nínú nǹkan tí ń jáde láti inú ilẹ̀ òtísò ọ̀rẹ́rin àti nǹkan tí ń jáde nínú lẹ́fẹ́ sẹ́lẹ̀ ló jẹ́ ọmọ jáde àlọ́ tó orílẹ̀ ìwà ìtako àkídà wádọ́tìlì àwọn onísúfí àkídà wádọ́tìlì àwọn gbà pé gbogbo nǹkan tí ń bẹ ọ̀kan ṣoṣo ní ọ̀kan ṣoṣo yẹn náà ìyẹn that is wrong àkídà nínú àkídà wọn fìlàmì ìhùwà òun náà ni wọ́n sọ fún yẹn níbo la ṣe ìlà òòrùn ta ló Allah níbo lòun ti jáde inú ọlẹ̀ ta ló nílẹ̀ Allah kí la fi sòwú inú ìyẹ̀fẹ̀ láti mú jáde ta ló dé òde òun Allah kí wá ní ìlà Allah that is wrong belief wrong indoctrination wrong doctrine ọlọ́run ẹ̀ ṣe fìlà. wàláhùn kọlẹ́kọ̀ọ́kún wà mẹ́ta àmàlùún tó ráwọn nǹkan yẹn ọlọ́run ló ṣe ń tà àfi ṣe wọn ṣùgbọ́n wẹ ẹ̀dá làbò ojú sí wọn kọ́ wá ní kí ni fáànù àlọ́ orí bébí la ìrìn ti múre inú olè wọ́n bẹ́ẹ̀ sọ pé aláàrin rẹ̀ ní wọ́n bẹ́ẹ̀ mẹ́kàn jama sọ yé nǹkan àǹsọ̀kan ṣùgbẹ́lẹ̀ yìí ilẹ̀ gángan ara ẹ̀dá ata ni ara ẹ̀dá ọlọ́run ara lẹ̀ òun ni rúgbìn ti ń jáde èyí tó yẹ ká sọ pé nínú nǹkan tí wọ ọlọ́run ọba tó mú jáde láti inú rẹ̀ ṣùgbọ́n nínú nǹkan tí ń jáde nínú nǹkan tí ilẹ̀ ń wù jáde kò sí tó burú bẹ̀ ọlọ́. bákan náà bàbá náà tó lè tàbí fi nǹkan lọ sọ́dọ̀ sábà sábàbí rẹ pàápàá tọ́já sí fóun ló fà nínú ìṣẹ̀lẹ̀ àbí nínú nǹkan tá a rí irú ẹ̀ ni pé láwọn àtàhámọ́ta já ìyá bàbá nítọ́ ọba ẹnìkan tèbi ń pa ọwọ́ afọ lóúnjẹ yàkáàdù yẹmọ otu ọba afọ lóúnjẹ wúyẹ júùsù à ń tẹ kúlà bàbá ló tọ́kọ sọ pé láúlá á ní àbáhámùtò tí ìbá lọ fún lóúnjẹ ní ìbá kú tí ló fún lóúnjẹ ta ló fún lóúnjẹ àlá ṣùgbọ́n ta lọ́lọ́run fi fún lóúnjẹ bàbá ní pé wàmí ní a àtúwà ní fàwa ìdí àyà nínú àwọn ẹ̀kọ́ olówó iyebíye tàbí Musa alayhi salam nígbà ní Israila wà á nà lẹ́bí yàtàbùdínú láàbínàbí lẹ́bí wà khayr yàtàhíkù tàbí lẹ́nà Musa wà bákàwù ó ti ń sọ àlọ́pọ̀ wọ ànábì Musa ó bú wọn ànábì dị tí wọ́n pẹ́ òbí wọn jọ wẹ̀ẹ́kẹ́ ànábì mọ́ọ́sá ọfà ìdùnnú rẹ̀ hàn sí wọn pé áà ah, ah, ẹ̀yin ọmọ ìsírẹ́lì ìṣe ò dá ẹ̀wà àbíbá tó dáa àtàtàbùdèrò àlẹ́bí dị lónà àdélẹ́bí wà kẹ́yìn. wà mí ní á nínú àwọn àǹfààní tá a rí dì mú nínú àwọn àyà yìí á nà ó yẹ jóòzù ní ìnsáàdì. an yi àtàjọ́rọ̀ anilu sáfọ̀ ìdálámù yẹ fún láha dáhìn ní àná orúkọ ọlá ìyíbi tó ń gbé ìnàlákún mẹ́ta altum bàbá ló tọ́ kéèyàn wá excuse fún nǹkan tó jẹ́ pé wọ́n lọ́jẹ́ intermediary nígbà tí ọba ti sí tó no condition calls for there is nothing warranting it kò sí ní tó pè wọ́n ọlọ́run bá ń kí ibi ìtú mi sọ̀rọ̀ ọya ẹ̀sọ̀ kalẹ̀ sínú mi sọ̀rọ̀ ìwọ̀ náà mi sọ̀rọ̀ lọ fẹ́yì ńnà làákùn náà sàálítọ́ àti tẹ́ ẹ bá ń tọ àwọn ọlọ́run máa fún yín wàkà náà ó kọ́là láhájáfà an adé ọwà lọ́à an yíkúríjà làákùn mi máa tún bí tó láàrúdú wọ́n dàgbà sáà bí ìmọ̀ta sọ pé èmi ò ní bùkátà sí lọ́sẹ̀ máa bá yín sàdúrà pé kọ́lọ̀ ó fọyín lẹ́nu tó ń jáde nílẹ̀ ìyẹn táwọn náà sọ fẹ́ bá ti sí wà mí ní nínú àǹfààní ọba fi yẹpẹrẹ ọmọ ìsírẹ́lì kára lọ́wọ́ anna bá fi àlẹ́ ìlú bínlá ayé ọlọ́run jẹ́ kó yẹ pé ìyẹpẹrẹ ìdààmú wàhálà òfò òun dojú rẹ̀ káwọn tí wọ́n kọ sọ ọlọ́run ọba. bàbá ní rẹ̀ náà hánà yẹ̀wúdà àwọn yẹ̀wúdì òkò nítorí bá ti àríyá wọn lọ́sí kánà wáyé àlùfá kó bàbá lọ́lọ́run ọba dẹ̀ òsì sí wọn. wàyẹ̀ ṣúmúlù kéèyàn ọmọ nítẹ́ lọ́rùn bàbá ní àlẹ́bí wà sí dátù sọ́mọ́yìn òun ni kọjá pé ìwọ̀n ọmọ ní kòkó lẹ́nu tí ọmọ pàmà ní tí ò ní bọ́sí lọ́wọ́ sí òkú ọmọ ọ̀tá rẹ̀. bàbá nítorí pàwọn ìyẹ̀wù bí wọn àti ẹ̀yọ́ ga wọn àtún wá dáwọ́ mímọ̀ àtọrọ dúkìá dúró lọ́dọ̀ ọlọ bó ti ẹ̀dá sí táwọn gan kí wọ́n jẹ́ táwọn náà lówó jù wọn àláyọ̀ kàkàkà wà ní أن بني إسرائيل لا يقومون للمسلمين لو حاربوا من قبل الإسلام àtàwọn ọmọ Ísírẹ́lì wọn ilé wọn tó bẹ̀ wọn lórí dé sábà tiẹ̀ láwọn fẹ́ gbógun tàwa mùsùlùmí síwájú kí ìsìláàmù tó dé torí pé ìyẹpẹrẹ tọ́lọ̀ wọn bá fi kàn wọ́n yẹn di sábàdé lè máa fi à torí pé wọ́n ya máa fi ọlọ́run ọba ni fáyìí bá tó ibú fi tọ́ à wọ̀n ìsìláàmù fàlá ṣáàkà annáwó sáyà fún ìlúwàbá àlẹ́yìn bàbá ń tẹ́wọ́ ẹ̀kọ́ bá wọ́n bá wọn jago pẹ̀lú páwọn tí ń tẹ̀lé tọ́lọ́run ni àwọn tó jẹ́ mùsùlùmí tán ṣe ìsìláàmù ni bàbá ní òsì méjì pé ìyá ọ̀sẹ̀ wọn orí wọn ti ní wàhálà ọ̀sẹ̀lẹ̀ sí. lọ́wọ́ ọba ẹ̀kọ́ pé láàyò kọ́ ọ̀tún òun náà kọ́ ń jẹ̀mí àìlà fẹ́kọ̀ọ́ mọ̀ àsọ́nà أو m وراء الجبر في سورة العشر آية 14 so ráwọn èèyàn yìí wọn ìlú láwọn ọba kọjá bí wọ́n wà nínú kan tọ́já sí pé rẹ̀ ó di rẹ̀ lágbára kọjá pé lẹ́yìn àbí lẹ́yìn fẹ́ǹsì ni wọ́n wà. bàbá fẹ́ wá rí ní fàyínà má dáálíkà jùsọ bàbá yìí fàyínà má dáálíkà tó bàbá sọ̀rọ̀ àwọn yẹ̀wúdí àti lárúbáwá ń jò ní pé mùsùlùmí ní òun èmi yẹ̀wúdí kìí pé lárúbáwá ó lè jẹ́ mùsùlùmí lárúbáwá pẹ̀lú ti yorùbá ó lè jẹ́ tàwùsá pẹ̀lú gbèrègbèrè ó lè jẹ́ ti fúlàní pẹ̀lú tógbò mùsùlùmí làwọn lè sọ kìí pé lárúbáwá bàbá ní wípé tá a bá wá sílé alákọ̀ọ́kọ́ ni kí ńlá tó lè kíláàsì ńlá tí ìkìláàsì àwọn tó fẹ́ jáwó ìjàyẹ bá kiri wọn ṣe nǹkan torí tọ́lọ. fàyí na kẹfì rọ́nìyà na yòkọ́ ti lúnà yahúdà áwọ́ àfárò wọn láàyò kan ti ló islam bàbá àwọn tí ń bá yahudi ìjà gbogbo wọn àbọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n já ń torí islam wọ́n já ń torí kó lè jẹ́ pé kẹ́límọ́tò lọ ilé àlẹ́ ya gbólóhùn ọlọ́run ní ọ̀gá wàyí ó kọ lọ́gbàrá náà lè jà ó kọ yúrò òun làbí bá wọn jà bàbá ní ìjà ilé ìjà kíni asọ́bí tribalism ni wọn ní wíìnì báyìí bàbá ní wọlé bẹ́ẹ̀ ní kàlà yóò fúlẹ̀ aláàárọ̀ tí mo wá jà á ti lè Yẹhudi gbogbo lágbáwá ayé tẹ́ bá padà wọn jọ wọn lé wíìnì Yẹhudi torí pàmò ẹ̀rí ọ̀sọ̀ ta ló sọ jẹ̀mọ́ ìṣòwò ní bàbá lẹ́lẹ́kejì ní kẹ́kọ́rọ́tù lè máa sí mí kẹ̀lé ọ̀rọ̀ ní wọn ńláńlá látara wípé kí ni àwọn èèyàn yapa àti ọlọ́run yapa ọlọ́run tó kéré àléèyí tó tóbi. wàmí ní a àsìkò ọ̀nà ní ìsọ̀rọ̀ ìlàjà márùn-ún rẹ̀ si ya the combined wọ́n ya yapa àti ọlọ́run wọ́n tún mọ́lọ́run lọ́tà wọ́n ya yapa àti ọlọ́run wọ́n mú ẹ̀yin mùsùlùmí wọ́n ya ọlọ́run wọ́n mú Muhammad sallallahu alaihi wasallam wọ́n mú lọ́tà wà ní alára rẹ̀ dàyánù hikmati láì azọ à ń sàlàyé ọgbọ́n èyí ọba àṣìyá bí ọlọ́run ọba ń fi gbogbo nǹkan kọ̀ọ̀kan tí

ní tó fa àwọn nǹkan yìí ní wípé ní nǹkan yìí ní ọlọ́run ọba fún rẹ̀ tọ́lọ́run ọba mú wá ń bẹ́ parẹ́ ẹ̀kọ́ kan nìyẹn náà tá a bá ṣe nǹkan kan àyàn class captain kan tẹ́lẹ̀ àwa àyọkù ájì ó yé pé tó jẹ́ ò kan àyàn atọ́wọ́ kìlọ̀fà ó juwọ́ ọmọ síbẹ̀ẹ̀kì ọgbọ́dọ̀ jó lè ọgbọ́n bá ń sọ yé a mọ́ akẹ́kọ̀ọ́ kan awá ní kò wọ̀nyí kan lọ ọpọ tọ́lẹ́ẹ̀tì ó ti bí kan kí torí nínú ìdánwò gbogbo eléyìí la

tàdájánà lèdí nínú káàsì òun náà làwọn ìjọ kan tí wọ́n dájú tí wọ́n lẹ́sìn ìtù wọn wà nínú ọmọ ènìyàn kò àwọn kan náà sọ pé ìnáwó mọ ìnàjí láláwo ṣùgbọ́n àlìmọ̀ímọ̀ mọ́ni ámọ́nà bí láàyè wà lè yá omi láàáhírì bàbá lẹ́ni tó bá gbọ́ gbọ́ ni tó sì gba ọjọ́ ọkàn ìgbọ́ tó wá ń ṣiṣẹ́ rí àti ládàárú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ọrọ̀ òbórí bí wọ́n sí wọn á àwọn àyà yẹn ọlọ́ọ̀bá ní kí bàbá sọ́lẹ̀ di lọ́la á bẹ̀rẹ̀ láti di anna Allah subhanahu wa ta'ala la yazlimu ahadan àsọ́lọ̀ ọba kìí sàbùn sí ẹ̀mí kankan ọlọ́run kí ni kìí àbùsí

ولحمل وقرآن